nígbà tí coronavirus tó dé sọ́dọ̀ wọn ní January ní state tó ti bẹ̀rẹ̀ àwọn bíi eighty eighty eighty something thousand ni coronavirus mú ní China. láti wá mílíọ̀nù àlẹ́ náà. àmọ́ níbi ìgbọ́rọ̀ wọn àti ìtẹ̀lé ìtàwọn ìjọba wọn tí wọ́n sọ fún wọn. láti wá mílíọ̀nù àlẹ́ náà abànà abànà. wọ́n kálukú jòkó nínú ilé rẹ̀ má jáde ẹ ṣe nínú ilé wọ́n sì ń gbé oúnjẹ fún wọn wọ́n fún wọn nítọ́jú wọ́n ṣe gbogbo nǹkan fún wọn àwọn bíi eighty something thousand tí coronavirus tó mú ní China wọ́n ti wò wọ́n kù ju wọ́n ti wò wọ́n kù sí seven thousand plus báyìí. láti wá àwọn who World Health Organization àwọn ni wọ́n wá declare as a pandemic disease ní àrùn tá a wí àrùn yìí lágbára débi wípé bíyẹn one thousand bá kójọ síbì kan àrùn tá a wí téèyàn one thousand bá kójọ síbì kan téèyàn ẹni tó bá ní tó bá wúkọ́ àbí tó sín láàrin one minute bí wọ́n ti pọ̀ tóun àrùn yóò dára gbogbo wọn. látò àmìlẹ̀ àlẹ́ yín náà rábà kọ́lọ́ ńlá wa kó sànú wa. Ya Rabbana dàbí ẹlẹ́hàfà àti wá sí kọ́mí. nínú àwọn rìsáàtì ayé àwọn ọlọ́pọlọ jíjìn ayé